mo wọ ìwọ ìwọ àti bùbá ẹ̀yin mo dàbí arúgbó náà wá ní kí n kó sí tantin gan bí àṣà àwọn eléèbó mo wá sì ṣe ohun mi kẹ́lẹ́ mọ̀ pé ọmọ Yorùbá ni mí. ẹ̀rẹ̀ o ti múra tán lójú ara ẹ intonation bo nìyẹn náà. Ọ̀yọ́ nìyá wa. tẹ̀lẹ́ hmm, ó ga wo mo fi Ọlọ́run bẹ̀ ẹ́ mi fẹ́ lókun èèyàn lọ́rùn o bẹ́ẹ̀ ni sórí mo ṣe ń wọ inú bí mi ó dàbí kí n pa ẹ́ ah! yes ìwọ owó ra ẹ̀sùn sùn òfin pé òfin ti ọmọ mi nínú ilé mi pẹ̀lú bó ṣe rí bí olórí burúkú yìí ọmọ mi ò lè fẹ́. ẹ eh, tèmi bá ń rin kí ló dé. kò sí. ó ah, eh, pariwo bí ẹni tájà bùjẹ. Mm. ọmọ mi ò lè fẹ́ wọ́kọ̀ ẹ síwájú àwọn sàwáwò ẹ àwọn ẹgbẹ́ àwọn sáìsì ẹ kọ́ ẹ síwájú mm. wọn ilé dáadáa mm. má jẹ́ ń rí eléré àyè mọ́. ìyá wa ẹ wò ó ṣe láàánú. ẹ wá gbà mí ṣé dandan ni. ẹ wò ó ṣe láàánú. pọ̀ sókè rẹ̀ rajà kó ṣe dandan kí ni o ti débi tó fẹ́ dúró. nìkéni nìkéni ìdí ṣé ìdí ló pọ́n ẹ̀ <laughs> ìyá láyà ẹ̀ wà bí kí ni nǹkan náà wo mi lẹ́jọ́ láti bá ẹ̀rọ ọyá leave my house immediately please. ẹ mọ jẹun lé. kí ni. mo rùn lé. ọkọ application ni ipò kẹlò ni ìwọ mú kó sì dànù ọmọ mi ò lè fẹ́ kó sì lọ kí ni nǹkan náà ọrùn lè tó bá fẹ́ rùn lé lọ ọrùn lé sílé pẹrẹẹtì ah, ayé mi o ẹ bó ṣe rí ẹ ṣe fi hàn ta ẹ ká sọ mọ báwo ni jọ ẹ fọ so oríran oríran so wọn pé mo lálejò yes leave this place. ọmọ ẹ̀dá. kí ló mú ẹ màá gbájú ẹ leave this place kí ló ṣe kí ni. ọmọ ẹ̀dá. ẹ yé o. Ah! Hmm. ẹlẹ́mà. ẹ sálàáfíà ni. bẹ́ẹ̀ ma ẹ̀ka sọ̀rọ̀. ẹ̀lẹ́ mo máa rí ẹ. bẹ́ẹ̀ ma ah, mo ní kí wá kí gbéṣẹ́ ẹ̀bínú ọjọ́ dẹ̀ mo tún ní kí tí wàá bá yín pé kẹ́ ẹ tiẹ̀ wò mí ṣe mí lánàá. mi ò bínú kí ni tèmi láti bínú <laughs> èmi kọ́ mo ní ẹ̀ ṣé báwo tó ní ẹ wọ́n rí ẹ bó ṣe rí ó dẹ̀ tẹ́ wọn lọ́rùn sóò yẹn ò kàn mí yẹn ò kàn mí bọ̀ ṣé kò ń ṣe wípé ọ̀rọ̀ ọgbà yẹn náà ló tún bá wá. òun náà ni mú mi tẹ̀ ń tún sọ. dúró ná báwo lo ṣe expect kí n la ojú mi méjèèjì kí n dẹ̀ máa wọ ẹ báyìí kọ́ mọ́ mi gbé ẹ sílé. Ah. Ah, ah ẹ dúró ṣé bí màá lọ lé òbí ẹ lọ tọrọ ẹ ni màá náwó màá náwó màá nọra lórí ẹ pẹ̀lú bó ṣe wà yìí níwò èwò ṣé nǹkan tí mo fẹ́ kówó lé lórí lélẹ́yìí. mọ́mí mi wà kìsà ẹ mọ̀ wẹ́dà yẹn ó hot kan ló jẹ́ kí n wo amless kẹ́dẹ̀ máa wo amless yẹn wọ́n jẹ́ o. Ah, mi mọ mi mọ ni ẹ bóyá kó kúkú bọ́ tòkè kó kú bra ká lè mọ̀ pé ó rú mú ẹ. Ah, mọ́mí tí n bá bọ̀ wá pé mo máa wà ní òwò nìyẹn ìwọ ìwọ ó mọ̀ pé ìwọ ìwọ ló wà báyìí ah. you are very stupid ah. wọ́n wojú mi dáadáa tó o bá fẹ́ lọ́kọ tó ń wá àwọn ṣàwáwò ọkọ tó fẹ́ ní kọjá lọ sí street wàá rà wọn wèrè àwọn olórí burúkú àwọn tó ń wà kísà àwọn táyé wọn ti bàjẹ́ wọn kú títì wọn kú gbòòrò níbo nílé mi it's not possible ah. ọmọ mi ò lè gbé ẹ wálé mi. àbíà ee mọ̀ mi bíjè. báwo ni ṣó wà ókè. ẹ ká sọ lásán. ẹ ká sọ lásán. Ella. Yes. Ṣèkẹ́ nípa ìmọ̀. mọ́mí ẹ ká sọ mà. ẹ ṣe ẹ kú tọ́jú wa mà. ẹ ra mà ẹ sọ. Stop it! Ah, ah. nínú àwọn wo kan nínú àwọn méjèèjì tó máa jẹ́ ìyàwó ẹ it's not possible gbẹ̀fúrú lè tọ̀ ìgbà wo ló jáde lẹ́wọ̀n ṣé mo parọ́ ni ẹlẹ́wọ̀n ló ń fi ṣe ìṣẹ́ṣẹ́ ìjọ wo ló jáde lẹ́wọ̀n pupa là ń tà aṣẹ́wó bọ̀língò ah, mo mọ̀ ẹ́ dáadáa kí ni ìwọ kọ́ ni mo rí lálẹ́ ìjẹta ń bẹ̀yẹ tó ń ṣe mọ́mí mọ́mí for crying out loud kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ mo mọ́bìnrin dúdú wa ẹlẹ́fẹ́ pupa wà ń bẹ̀ ẹ fẹ́ eléyìí tó ga ẹ ló ti ga jù eléyìí tó kúrú ẹlẹ́fẹ́ mọ́mí what do you want what exactly do you want. but kò yé mi o BJ. ṣé oko wa wá sílé yín kíyẹ̀ lè mú kọ́nu wá àbí i don't get it what is happening mọ́mí tó bá tiẹ̀ rí bẹ́ẹ̀ ẹ ṣé bẹ́ẹ̀ náà la worst tó ní ṣáà ẹ bad ẹ worst honestly ẹ worst ẹyin. o ṣe fún ṣe ọmọ yìí náà eh, dúró mọ́tò tí wọ́n wá spẹ́sẹ̀. the last person tí mo máa mú lọ sọ́dọ̀ wọn eléyìí tó wá kéré sáwọn tí mo ti mú lọ mú mi wọ́n kọjá lẹ́yìn ìwọ̀n ọmọ olówó ọmọ kò sẹ́ni tí mi mú lọ sọ́dọ̀ wọn. tó bá ti rọ́mọ bèrè tó wù ú ìwọ bá fi hàn wọ́n náà kó carry on tọmọbìnrin bá ti lóyún wọ́n máa gbà by force that's not possible. àwòkọ́ gbọ́n. ayé láyé yín láyé láyé yín láyé láyé yín yá ẹ má ẹ bá mi ṣá ẹ mọ́ ẹ máa gbóṣì ọ̀rọ̀ tó ń bá mi sọ ẹ máa pọkọ mi láàárọ̀ ẹ máa pè lọ́sàn-án ẹ máa pè lálẹ́ àkìlóde ah, ah, ẹ fẹ́ pọkọ mi fún mi ní ṣé fẹ́ ni ìyá òṣì ìyá ìyá ẹni bọ́ ṣe ń wò mí kó tó dàbí wèrè ọjọ́ ta ṣe ni bọ́ ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ sọ̀rọ̀ àgbọ́tọ̀ yín alábùkù nìyẹn ẹlẹ́tẹ̀ nìyẹn o làwọn agbọ́n ṣe pákéèjì wá ìkan ló wà nulẹ̀ yín yẹn ẹ bá wọ́kọ olóṣè ìbọn ṣe wù mí ẹ wò mí má ti kábọ̀ yín lójú olóṣì ìyá ìyá ìyá òfò ẹ wo ẹja ẹlẹ́sẹ̀ yín lè wà náà má bá yín mú nǹkan lẹ̀ má po nǹkan tí òkì fún yín ṣe ìyàwó ẹ ẹ wo má ti kábọ̀ yín lójú kẹ́mi èmi you are walking out on me kẹ́mi kọ́kọ́ owó ròyìn kò kọ́ mi lójú pa. Màámi hmm. ṣe tí nǹkan tẹ fọ ara yín fàǹsì fún ara yín lẹ fẹ́ kẹ́mi fún wọn èyí kẹ́mi kúkúrú gòjìlé bíi ìdérígo epo èyí kẹ́mi sọ̀rọ̀ sí èmi wípé mi wà lé ẹ̀rọ kọ fún mi ṣe bí kẹ́mi ṣe ń sọ̀rọ̀ sí yín ká náà tí bọ̀dá mi mú wá fúnra wọn náà fẹ́ ṣé obìnrin kan lè gbójú sókè kó máa sọ̀rọ̀ sí yín. Eh, eh ẹ sọ fún ajá ilé gbọ́kẹ́mi tẹ fẹ́ wálé ọjọ́ kan tó bá tún sọ̀rọ̀ sí èmi màá lù ú bí kókù ni. kẹ́mi wá dẹni tó sọ̀rọ̀ tí mi tiẹ̀ lè respond lẹ́mi ẹjọ́ ẹ̀kọ́ ẹjọ́ ẹ̀kọ́ mo ti gbọ́ o. àwòkọ́ gbọ́n àwòkọ́ gbọ́n àwòkọ́ gbọ́n.